lókàlẹ̀ ìtàn yìí láti mọ̀ bá wá ọ̀nà àbáyọ sí àbí aláwọ̀s àjọ ọjọ́ subhanahu wa ta'ala kọ́mọ̀ jẹ́ kí ilé àti ọ̀dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́mọ̀ jẹ́ kó dàrú mọ̀lẹ́bí ẹnìkọ̀ọ̀kan wa kọ́mọ̀ jẹ́ kó dìbàjẹ́ láíláí mọ́ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àwọn olùmọ̀wá nínú ẹ̀sìn Islam فضيلة الشيخ الدكتور شرف الدين بديبو رودي حفظهم الله ورعاهم وجعل شيخ àti olùdásílẹ̀ ìmọ̀dínà center pápá bẹ́ẹ̀dẹ̀ nílùú mọ́ǹṣọ́ àwọn náà ni wọ́n bá sàlàyé nípa oníranran ọ̀nà tí ṣeré Islam tí ó gbé kalẹ̀ fún wa lọ́nà tó já sí pé áfìlímọ̀ ọ̀tọ̀ ilé àti òdèdè nìkọ̀ọ̀kan wa bí ibnillahi ta'ala gẹ́gẹ́ bí iṣẹ́ wọ́n mọ̀ bá ṣe àlàyé tí ó jẹ́ ìtẹ̀síwájú níbi tí a ti gbé dúró gbẹ̀yìn ní oṣù tó kọjá ká tó ṣe Ramadan bí ibnillahi ayẹ́kùnlá ṣe alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إنه كتجونا يا تولي أقوتو فياو láti لباب توليرا tolé rẹ̀ ilé rẹ̀ ọmọ bá dàrú kó sì má bàa jẹ́ iná ló jẹ́ àáké àti kòmà tó fọ́ ilé wo mà lórí òun náà ní pé ọkùnrin kò gbọ́dọ̀ máa sọ báwo ni ẹwà obìnrin kan ti tó àti báwo ló ti ṣe sunwọ̀n tó níwájú ìyàwó tiẹ̀ nítorí pé ìyàwó tiẹ̀ nìyàwó rẹ̀ ó sì dájú pé ó ní nítorí kó tó di pọ̀ gbà láti fẹ́ òun náà lára ó ní nǹkan tó ń náà rí kó tó gbà láti jọyàwó fún un kò sí tàbí ṣùgbọ́n pé kò sẹ́ni tó pé tán ó kù síbi tó kù sí òun náà sì kù síbi tó kù sí ṣùgbọ́n ní kálukú yín ṣe tán láti ṣe sùúrù kúrò níbi tí kálukú kù sí láti máa wo ibi tó dáa sí torí kan fìlú máa gbé pọ̀ lọ ní àtìyàwó. kò wá tọ́ sẹ́ni tí ò bá fẹ́ kílé wọn dàrú tí ó sì fẹ́ já sí pé òun náà lọ padà wo mára rẹ̀ lórí wípé ọlọ́ọ̀mà lọ sọ nípa báwo lobìnrin míì ti ṣe rẹwà tó báwo lobìnrin míì ti ṣe dáa tó eléyìí tó lè mú kíyàwó rẹ̀ kí wọ́n máa wò wípé òun sì ilé wọ̀ tí wọ́n wú dáhùn òun náà ni wọ́n máa lo àgbo lọ́pọlọ ìyàwó ẹ̀ tí wọ́n máa wò pé ti fi ẹnìkan ó ti gbé lórí òun ó ti fi hàn pọ́ dáa jù ń lọ kí wọ́n á lókù tó ń ṣe nílé rẹ̀ tó bá lọ jásí pé obìnrin tó ń sọ pọ́ dáa lọ́dọ̀ ọkọ rẹ̀ nítorí pé wọ́n ti sọ fún rí pípẹ́ nìkan rẹwà kódà bí wọn ò tiẹ̀ sọ́pọ̀ rẹwà jù ń lọ ṣùgbọ́n òun ní nǹkan méjì tí ó gbọ́ yé wípé o ti gbé lórí òun o ti ń fi hàn pọ́ rẹwà jù ń lọ lọ. bákan náà nínú nǹkan tó yẹ kí ọkùnrin kó tó mójútó nítorí kílé rẹ̀ kó má bàa dàrú olóòní pé àwọn àṣírí tó ń bẹ tó jẹ́ ti ìyàwó lọ́wọ́ ọkọ gẹ́gẹ́ bí àwọn àṣírí ó ti ṣe máa ń bẹ lọ́wọ́ ìyàwó tó jẹ́ ti ọkọ ọkọ àti ìyàwó kò sí tàbí ṣùgbọ́n wọ́n ní àṣírí ara wọn lọ́wọ́ náà ṣùgbọ́n lọ́la àfẹ́ àṣírí yìí kò gbọ́dọ̀ lu síta láéláé etí etí kẹta kò gbọ́dọ̀ bá wọn gbọ́ tó bá yẹ ní etí ọkọ àti etí ìyàwó tí wọ́n lè máa bára wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ wọn à gbọ́dọ̀ gun etí mi gbọ́ láéláé torí ẹ̀ ni ó ṣe jẹ́ pé nígbà tí ọkùnrin àti obìnrin bá dìjọ wà pàápàá jùlọ nígbà tí wọ́n bá ní ìbálòpọ̀ àsìkò tí wọ́n ní ìbálòpọ̀ yìí ṣáájú lásìkò àti lẹ́yìn rẹ̀ àwọn nǹkan púpọ̀ ìní yóò máa tú sí ìkíní kejì wọn lọ́wọ́ nípa àṣírí ẹnì kejì báwo ni ti ṣe ń ṣe báwo ni ti ń sọ jáde lẹ́nu ti ṣe rí àti pé báwo nìwà rẹ̀ ti ṣe rí nígbà yẹn gbogbo àwọn nǹkan àṣírí ni ò ní pé ẹnu ẹ̀yin tí ó sojú yín náà ló gbọ́dọ̀ mà ẹ gbọ́dọ̀ mú ẹnìkan gbọ́ nígbà àjà àti nígbà ọ̀rẹ́ nítorí pé ṣeé ṣe kó jẹ́ pé inú rẹ ló dùn ládùn ju ẹ̀jà láì sì jẹ́ kí wọ́n rọ ọ́ lóògùn lọ́wọ́ abẹ́rẹ́ sí ní kà wípé báwo nìyàwó rẹ máa ń ṣe nígbà tẹ́ ń bá ní báwo lọ́kọ rẹ máa ń tí àwòrán ìlà eléyìí ò gbọ́dọ̀ jáde kátó wá pé ọ wá sọ pé ìjà ló dé lórin wá dòwe lọ́wọ́ àjẹ́ yìí pé gbogbo nǹkan tí ó jẹ́ àṣírí lọ́wọ́ àmọ́ fi tàwé ìròyìn irú rẹ̀ gbọ́dọ̀ wáyé láéláé kò sí nínú ọ̀rọ̀ tí ọkùnrin tó gbọ́dọ̀ máa bá wọn mọ̀lẹ́bí tiẹ̀ sọ kò sì sínú ọ̀rọ̀ tí ọkùnrin tó lè máa tú jáde fáwọn mọ̀lẹ́bí ìyàwó rẹ̀ tàbí tí ìyàwó náà lè máa tú àṣírí irú rẹ̀ fáwọn mọ̀lẹ́bí tiẹ̀ náà àbí tó náà tiẹ̀ lè máa fi irú rẹ̀ sọ̀rọ̀ fún àwọn mọ̀lẹ́bí tọkọ lópin ìgbà tí wọn bá fẹ́ sílé àwọn fọ́ àṣírí wọ̀nyí ó jẹ́ lórí oníkálukú kó ti ìyàwó rẹ̀ fún ìyàwó ẹ̀ kó sì tọkọ rẹ̀ fún ọkọ rẹ̀ nítorí wọ́n wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ eléyìí tó sopọ̀ fẹsẹ̀ nílẹ̀ láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu ọlọ́nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam oní inna min ashirri an-nasi 'inda Allahi manzilatan yawm al-qiyamah الرجل يفضي إلى امرأته وتفضي إليه ثم ينشر سرها. إذا وين تبرو lọ́jọ́ ọ̀gbẹ́ndà òkèyàmà nípò tí wọ́n wà sí Allah òun náà ni ọkùnrin kan tó ṣe pé ó túra lẹ̀ láti bá ìyàwó rẹ̀ lò ìyàwó náà túra lẹ̀ láti ní ìbálòpọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n wá bára wọn lò yí ọkùnrin ọ̀wá lọ́rọ̀ míì ti ń sọ nígbà tí wọ́n bára wọn lò tán ti ń bẹ níwájú àwọn aráàta ju ń tú àṣírí ìyàwó lọ eléyìí báyìí nínú ẹni tí ó burú jù nípò tí ó wà sí Allah lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà ni. àwọn olùmọ́ni kí ló dé tó fi jẹ́ pé ọkùnrin ni wọ́n sọ ń dé wípé tí ń tú àṣírí ìyàwó rẹ̀ ṣé obìnrin ní ìtú àṣírí ọkọ ni. bẹ́ẹ̀ ni èkíní kejì wọn ló máa ń tú àṣírí èkejì rẹ̀ ṣùgbọ́n wọ́n lélẹ́yìí jáde ń jáde ìtọ́ wọ́pọ̀ jù èyí tó wọ́pọ̀ yóò mọ lọ fi ọ̀rọ̀ bíyàwó rẹ̀ bó ti ṣe ń ṣe àti nǹkan tí ń jáde lẹ́nu rẹ̀ yóò mọ fi dọ̀wẹ́kẹ́ pẹ̀lú àwọn aráàta nípa pé báyìí kàṣà báyìí káwòdì iná ìyàwó máa rí nígbà táwọn bá ní ìbálòpọ̀ àìní tìjú ti pọ̀ jù àìsí ní ìròrí èèyàn gbọ́dọ̀ ronú dáadáa ìyàwó rẹ̀ nìyàwó rẹ̀ nítorí ẹ kí ló dé tó fi jẹ́ pé ńgbà tí ìwà àtìyàwó rẹ jọ wà nulẹ̀ ẹ tilẹ̀kùn má rí gbanyin ni kí ló dé tẹ̀ kúkú bọ́ sí ẹsẹ̀ títì kẹ máa bára yín lò bí ewúrẹ́ kẹ máa bára yín lò bí àgùtàn kẹ máa bára yín lò bí màálù ràkúnmí torí pé ènìyàn lolúwa dá wa ènìyàn nínú tó buyì kún tó fi ń jẹ́ ènìyàn ó ní tìjú níjọ́ tí èèyàn bá ti ní tìjú máa ẹ̀rí pé gbogbo ń tó bá wù ní kọ́ máa ṣe hmm. bẹ́ẹ̀ la dìtà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha lam tastahi fasna' ma shi'ta tó o bá ti ní tìjú máa ṣe ń tó bá wù ọ́ torí di ẹlẹ́yìí ìwọ́ tó pé irú rẹ̀ lọ́ máa fi dọ́wẹ́kẹ́ irú rẹ̀ lọ́ máa fi sáwàdà irú rẹ̀ náà ni ọ̀rọ̀ tí máa ń jáde lẹ́nu rẹ̀ ń gbogbo gbà ó rí i pé àìkò jẹ́ pé ìyàwó rẹ̀ ti gbọ́ rí lójọ́ sẹ́kù lọ́dọ̀ rẹ̀ ló hmm. bá sì jẹ́ pé àwọn náà ní máa sọ tọkọ àìkò jẹ́ pé ọkọ rẹ ẹnìkan ti wá salami fún rí nípa tó máa wí lójọ́ kan sẹ́kù lọ́dọ̀ rẹ̀ nítorí pé ẹnìkan ò sí nínú àwọn èèyàn tí ẹnìkejì rẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ tó àṣírí rẹ̀ síta irú àṣírí ńlá báyìí tí ẹnìkejì ó sì fẹ́ sílẹ̀ lọ́dọ̀ rẹ̀ yóò lè lọ ní tèfètèfè torí ẹ̀ má balẹ̀ ọkọ rẹ jẹ́ o wọn náà má lè yàwó rẹ dànù o. Hmm nítorí pé àṣírí tí ń bẹ láàrin ìwọ àti ìyàwó rẹ o gbọ́dọ̀ sọ àṣírí tí ń bẹ láàrin ìwọ àti ọkọ rẹ wọn náà gbọ́dọ̀ sọ. eléyìí ò túmọ̀ sí pé àwọn tó ń dún ranù àwọn onírègbè àwọn panṣágà àwọn alágbèrè táwọn bá pàdé ara wọn gbogbo nǹkan bá jọ sí láàrin ara wọn kó máa tú àṣírí ara wọn kò túmọ̀ síbẹ̀ hmm. nítorí pé àkọ́kọ́ ẹ̀ kọ́kọ́ ní tìjú ẹ sì lẹ́kọ̀ọ́ gan pẹ̀lú ẹ sì jẹ́ ẹni tó yapa tọ́tàpá sófin ẹlẹ́dàá wa pẹ̀lú ìranu àti ìrégbè eléyìí tẹ̀ ra gbálẹ̀ o a àfi kẹ́ tètè túbá kíkó tó dé o hmm. nítorí pé tíkú bá dé tó bá ka yín mórí ìranu nítọ́ dájú òun náà ni wípé ọ̀rọ̀ yún ẹ̀yìn tí ó ní yọ̀ ga jùwájú lọ. Hmm. ó ṣẹlẹ̀ wípé obìnrin kan ó ń dẹ̀sùn ọkọ rẹ̀ wípé ọkọ yìí fẹ́ràn nígbà tí òun ò tí ì ní àgbọ́yé nípa ẹ̀sìn lọ títí ọkọ yìí sì jẹ́ ẹni tó ṣe wípé òun máa ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ látàrí ìdánilẹ́kọ̀ọ́ tí máa ń gbọ́ wọ́n máa ń pàkíyèsí òun lọ síbi eléyìí ló dáa eléyìí kù díẹ̀ káàtó nínú tó náà ń gbọ́ náà ìdánilẹ́kọ̀ọ́ òun yìí sì fi gbogbo àwọn nǹkan tí máa ń rọ́ fóun nínú ìdánilẹ́kọ̀ọ́ tó gbọ́ òun yìí fi sáwàdà òun máa fi ń ṣe àtúnṣe èyí tó kù díẹ̀ káàtó nínú àwọn àwà àti ṣeṣe òun títí tó ń fi dá níwọ̀nba ṣùgbọ́n sí ìyàlẹ́nu ẹni tí ọwọ́ ajé sábà bí àti ṣàtúnṣe tòun bí bàjẹ́ lòun bàjẹ́ nítorí pé ọkọ òun yìí báyìí tóun ò lẹ́lòmíì yàtọ̀ sí tóun yìí sì jẹ́ni tí máa wojú tí máa fi máa gbójú síta sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́kọ ọkọ tòun kò gbára dúró ìranù àti ìrégbè ni tí ó sì fojú pamọ́ gbogbo ìyànjú tó wọ́n gbà láti pé kí ọkọ kọ́ pààrà mi ti ọkọ̀ o ọkọ̀ òun náà mà ní haramu ṣùgbọ́n òun lè o ó ti di bárakú fóun subahánàlá torí ẹ irú àwọn tó bá ń ṣe rami tó bá ń ṣe ìrégbè kò sí tàbí ṣùgbọ́n láti ayé ń wọ́n lè ti ráwọn àpẹẹrẹ aburú kọ́mẹ́sẹ̀ tí ìsọ̀lá àgbéǹdàlùkìyàmù nítorí pé àrùn èyí tí àwọn bàbá ńlá wọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ tírú rẹ̀ ọ̀sẹ̀ nìkan rí nínú ọ̀ràn rẹ̀ ó lè jẹ́ pórí tiẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n ń ṣe burú tí ń ṣàìdá ó lè jẹ́ pé aburú àtàìdá rẹ̀ kò ní ma lórí rẹ̀ yóò pín kárí ilé ni lọ́nà tó ṣe pé nígbà tó ń bá lọ fi abẹ́ kódọ̀tí wá tó fi kó àwọn oríṣiríṣi àrùn wá àrùn yìí yóò ta fún yàwó ìyàwó náà dẹni tó ṣe pé ń sanwó ọjà tí ó rà eléyìí túmọ̀ sí wípé oníkálukú ọlọ́kọ àbọ̀ ọlọ́kọ oníyàwó tàbọ̀ oníyàwó ọ̀nà àyàn ní kíkálukú jìnnà síra nù nítorí pé olúwa ọ̀sàdédé ṣe ká fẹ́ra wa lẹ́tọ̀ àfi nítorí pé ó fẹ́ dínà gbogbo ìbàjẹ́ àti ranù ìdí nìyí tó sì fi jẹ́ wípé òfin bẹ lórí pẹ́ńbá sì ranù lẹ́yìn tá a ti ṣe ká fẹ́ra yín lẹ́tọ̀ ẹni tó bá wà lọ sí ranù lẹ́yìn rẹ̀ kò bá jẹ́ ọmọge kò bá sì jáde lébọ̀ ìbáwí ń bẹ fún wọn hmm. ìbáwí ń bẹ fún wọn láwọn ìbáwí tó ṣe kó ní agbára púpọ̀ irú ẹ̀rọ tó wà ṣe ìranù tó ń ṣe ìrègbè ètò náà ṣe kékeré ọ̀nà wọn gbé ta hmm. wọn máa fẹ́ àkọ́dà ah, kan ètò tí a mú gbà kan àkọ́dà ah, ètò tí a rẹ̀ ah, gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ránù àwọn ọ̀rọ̀ rán àwọn ọ̀rọ̀ rádáradá àkọ́yẹ kó jẹ́ pé irú rẹ̀ ni wọ́n máa jáde lẹ́nu rẹ̀ torí pé tó máa ń ṣe ń bòǹkẹ́lẹ́ ọ̀bọ́ ewu hmm. báwo wá ni tó wá jẹ́ pé gbangba iná ló ti ń ṣèrànù bóò ló ṣe ṣèrànù gbangba gbogbo ìtàn sọ síta yìí báyìí sábẹ́ bẹ́ẹ̀dì rẹ ló ti ń sọ ni. lọ́wọ́ dájú pé òun fi ń hàn àwọn èèyàn ní ọ̀kà tí gbé sinimá rẹ̀ sí fún wọn káwọn náà rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ni torí pé gbogbo ń tàn sọ kúkú sójú rẹ ìwọ náà ló sì dálẹ̀ tí wọ́n mọ bó ti ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ ọ̀dájú pé ò lójú tì wọ́n bí ọ léèrè ọmọ abú nìwọ̀jẹ́ torí pé àwọn òbí rẹ̀ kan sí táwọn bí ọ nítorí pé o lè máa ṣèrànù nítorí bí náà máa pariwo fọ́mọ wọn náà ní pé múyàwó wa mọ́kọ wa kò sẹ́ni kẹ́tí ń fẹ́ kọ́ mọ wọn yá yàkuyà kò sẹ́ni tí ń fẹ́ mọ wọn jẹ́ òṣèkúṣe ta lẹni tó fẹ́ lọ́mọ ọmọ tó jẹ́ pé zìnà ni ó gbà wáyé kò sí oníkálukú ń fẹ́ tó bá pọ̀ mọ ọmọ òní kó sì jọ ọmọ ọmọ rẹ̀ náà lóòótọ́ kó má jẹ́ ọmọ tó tara zìnà wáyé torí ẹ̀ kọ́tọ́ ìwọ tó ọjọ́ pé ọlọ́kọ kó máa tó àṣírí ọkọ rẹ̀ wọ́n tó níyàwó kó máa tó àṣírí ìyàwó rẹ̀ kátó wá pé àwọn ń regbe àwọn ń ranù ìwọ tí ò tiẹ̀ yẹ kẹ́nìkan kan mọ̀ kó ń ṣe ranù tọ́ ẹ kó ti túbá kó ti jáwọ́ kó ń bẹ́ẹ̀ tí wọn náà lọ́wọ́ á máa sọ̀rọ̀ bákan náà nínú nǹkan tó kọ gbọ́dọ̀ sí náà ní pé tó bá fẹ́ báyàwó rẹ̀ sọ̀rọ̀ tó bá fẹ́ pè má pè pẹ̀lú àwọn orúkọ eléyìí tó ní àpọ́nlé nínú eléyìí tó ń túmọ̀ sí pọ̀ ń yẹ sí ọ̀n pọ́nlé ìyàwó rẹ̀ gbogbo kọ oníkálukú orúkọ àpọ́nlé ni lópin ìgbà tó bá kó kọ tó dáa tó nítumọ̀ ni wọn bá sọ ma tí ò bá sì tó kọ tó dáa tó nítumọ̀ ara ojúṣe ìwọ ọkọ náà so ó pàkíyèsí ó kọ tán sọ ìyàwó rẹ kì í so kọ tó o torí rẹ ẹ tún sí. gẹ́gẹ́ bí obìnrin tí wọ́n sọ ní xabíyíṣà xabíyíṣà èèyàn abú ní tí ò da ìdọ̀tí ṣé wọ́n á lè máa pèèyàn ní tí ò ìdọ̀tí. ní tí ọ̀dà ìdọ̀tí ọkọ gbọ́dọ̀ wọ́nà láti pé ẹyí ó kọ́ ọmọ yìí padà ẹ pè ní pàyébà pàyébà ètò da èyí tó dùn èwo wá ní kọ̀bíìsà nítorí pé ńgbà wọn ńgbà wọn yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé tọ́ ẹni tó bi léèrè bó ti ṣe yóò náà ma náà ló túmọ̀ rẹ̀ ṣùgbọ́n ojú ti là àwọn èèyàn ti ríran sòtọ́ bá ti mọ nǹkan púpọ̀ yóò da ìtumọ̀ burúkú ló mú jáde ẹ̀ rẹ̀ ẹ̀ rẹ̀ ẹ̀rọ àwọn ọkọ̀ mi náà tó ń sọ àwọn èèyàn tó yẹ pé pípè rẹ̀ gan iṣẹ́ ìtumọ̀ rẹ̀ gan kò yé nígbà hmm. àwọn ọkọ̀ bá wọn tí ẹ bá yí padà sí ìtọ́jà kò sí tó kò sí sẹ́ńtọ́ bẹ̀yìn wípé ẹran kẹtọ́ wọn ṣẹ̀ṣẹ̀ lọ pa ẹran kan ẹran kí ló fẹ́ pa ẹ̀yí ó kọ́ padà sókọ tó dà lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ ṣe ìyàwó rẹ̀ máa forúkọ rẹ̀ pé gbogbo èèyàn ló fẹ́ràn orúkọ ara rẹ̀ hmm. orúkọ rẹ̀ ní kò fi pè bóyá ìyàwó rẹ̀ ń jẹ́ Hafsa pé lórúkọ rẹ̀ Aisha pé lórúkọ rẹ̀ bákan náà ń jẹ́ Juwayriya pé lórúkọ rẹ̀ Maimuna pé rẹ̀ Khadija pé lórúkọ rẹ̀ orúkọ tí wọn náà máa ń pè tó sì ń pè dáadáa ìwúrí ni fún ìyàwó rẹ̀ ìwúrí ni fún ìyàwó rẹ̀ ó sì ń tó ború lábẹ́ òfin ṣẹ́ríyà kó jẹ́ pé ìyàwó rẹ̀ yẹn ó ń pè ní pípè tí ó máa túmọ̀ sífẹ̀ẹ́ hmm. nǹkan kan bẹ nínú ìdílárúbáwá à ń pè ní tarhin wọ́n ní tarhimun ahzif akhiral munada kàyà sọ́à fi man nada suada wọ́n ní ìtànkù ní tarhim òun náà ni pé ẹni tá ń pè aráàfin tó parí orúkọ rẹ̀ jáda rẹ̀ aráàfin parí orúkọ rẹ̀ jáda gẹ́gẹ́ bí ká ní sọ́à orúkọ rẹ̀ sí ní sọ́à àti gbé dàl àti gbé sọ́nù àgbà tó máa ń pe ìyàwó rẹ̀ bá bíi ká pé ìyàwó rẹ̀ ń jẹ́ Hafsa wọ́n ní yá Hafsu yá Hafsu ó ti mú táàpù àpẹẹrẹ ìfẹ́ ni débi ànábà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ń pe ìyàwó wọn ìyá wa Aisha radiyallahu anha ànábì pé ní pé tàràkìmù yìí wọ́n ní yá Aishu yá Aishu ànábì já táyà àpẹẹrẹ ìfẹ́ ni. torí ẹ̀ wọn náà pèyàwó rẹ lórúkọ rẹ inú yóò dùn má jẹ́ ọjà já sí pé ìwọ́n ti ẹ sọ́gbọ́ ni àbí wọ́n kọ́ ni wọ́n bá sọ̀rọ̀ ni pókọ rẹ̀ pókọ rẹ̀ tí wọ́n ti pókọ rẹ̀ oríire ó wù àbí kò tẹ pé ìyá alágbájá wọn náà ló bí ma wọn náà ló bí ma wọn náà lọ sọmọ rẹ lórúkọ tó wù ọ́ tó rò pọ́ dáa ìwọ ọ̀yá alágbájá àwọn ni wọn sọ agbọ́mọ wá bí ni ó ti lọ́mọ báyìí. ẹ pé ní ìyá alágbájá mọ̀mọ́ fowó ara rẹ̀ dálé rẹ̀ ru. ìyá alágbájá oríire ó tún wú pé nígbà tí débì ńlọ́mà náà ti ìyá alágbájá ó rẹ̀ ọkọ mi ká àkínà bá tún ṣe yóò pé ọmọ ọmọ rẹ̀ náà tọ̀ náà ni ìyá ńlá wa ìmọ̀tánà ti wọ́n àìsà ni èmi ní tí ìjẹyà alágbádá ẹfẹ mi náà ló kọ ọmọ kan hmm. tẹ ẹ máa pè má mi ma hmm. so anábì sallallahu alaihi ni ọ máa jẹ ìyá ìyá orúkọ ọmọ àǹtí rẹ hmm. ọmọ àǹtí rẹ ni abdullahi ibn zubair náà sì máa pe àìsà ni ìyá torí délé ìyàwó rẹ ti bímọ kò tí ì bímọ ẹ máa pè ní ìyá ìyá so tó bá sì bímọ ìyá alágbájá tá à ń pè tẹ́lẹ̀ tó bá pé lágbájá la padà sọmọ tàmẹ́dù la sọ ó ti di ìyá tàmẹ́dù nígbà máa ń pè ní ọmọ àlì ọmọ àlì lẹ́ ń pè kó tó di pò bímọ ó ti wá bímọ ní ìṣẹ́ sọmọ ní Abdullah ó ti di kíni ọmọ Abdullah tó eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ ó sì rí pé tó bá fẹ́ ya kàtá tí ò ní gbọ́rọ̀ mọ́ lọ́wọ́ ìgbà tó pín pẹ̀lú orúkọ rẹ̀ mú kọ ọmọ rẹ̀ pé ìyá Abdullah ó rí para rẹ̀ ó balẹ̀ ah ìyá Abdullah ìwọ mọ̀ ń bá wì ẹ rí para rẹ̀ ó balẹ̀ yàtọ̀ sí pé ah, ìwọ kàtá yìí ni o hmm. nítorí pé ìwọ náà fúnra re ló jí kata. Hmm. nínú wa rẹ̀ hmm. torí délé yìí báyìí nínú ọkùnrin ọkùnrin tá à ń bá sọ̀rọ̀ ní a pè pé ah, ìwọ Abdulsalam Abdulsalam ẹ rí wa lóhùn wọ́n yàtọ̀ sí ká pé káì arákùnrin kò sí wàhálà kò sí wàhálà wọ́n sì fi yọ pé káì yẹn òun kọ́ ni káì so ẹ rí i pé wàhálà náà lọ́kọ̀ lẹ́tà sí kí wàhálà bá dé kọ̀ ẹ̀kọ́ bọ́ lójijì torí de eléyìí wọ́n máa pè pẹ̀lú àwọn orúkọ tó dáa bí kò tiẹ̀ fún lórúkọ ọ̀nàgíjẹ́ tó dáa gbogbo ìgbà pẹ̀lú ìṣe àtiwá tiẹ̀ gbogbo àkókò láyé pẹ̀lú ìṣe àtiwá tiẹ̀ èyí tí ò bá ti takò ẹ̀sìn wa èyí tí ò mú wa jọ máa tá wa tọrọ hmm. ni máa mú so tí wọn bá pe ìyàwó rẹ láwọn orúkọ kan lẹ́yìn tó ṣe é pé yóò mú kórìíra ọmọ wú tí ó sì sọ di bí ẹni tí ń hùwà bí ọmọ ta tí ó sì ní sọ̀yàwó rẹ dẹni tó náà padà ó jẹ́ arímọ́ lọ́wọ́ tí ń ṣe tó náà ń ṣe ṣe ọmọ ta so kò sí tó burú ń tó bá pè ní my love nǹkan tó dáa ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìí á ṣe tí wọ́n náà wá sọ pé kò sí sọ pé my love lónìí gbogbo ọjọ́ pẹ̀lú bóńbà ti ṣe wí torí pọ́njọ́ mi wà tó yẹ pé nǹkan ò ní lọ déédéé fọ́kọ ọjọ́ mi ń bẹ tí nǹkan lọ déédéé fún àti wí àwọn nǹkan rọrùn fún níjọ́ tí ò bá lọ déédéé bí ẹ bá ti ṣe fò ní ká máa sọ̀kò rẹ̀ torí pé kọ́ mọ́ba lọ já sí pé ọ̀fẹ́ sọ̀kò rẹ̀ bí ò ti ṣe gbà lọ́jọ́ mi tílé ọ̀wá dàrú sẹlẹ yẹn jẹ bó ti ṣe náà lọsọ oh, my love lana tó náà lọ máa ń tó rí lónìí tó fi pé ìyá alágbájá kò sí mọ́ṣíkìlà ń bẹ̀ sọ ẹlẹ́yìn jẹ bó ṣe jẹ bákan náà eh, nígbà tó bá wọlé rẹ gbogbo ojoojúmọ́ tó bá ti wọlé máa fi han ìyàwó rẹ pé wọ́n fẹ́ kó ṣe pọ̀ báwọn nínú jíjáde rẹ ọba àwọn ìṣòro nínú sẹ́ǹsì rẹ ọba ìṣòro pàdé láàrin rẹ àtàwọn èèyàn tí nǹkan jọ dọ̀ ṣùgbọ́n eléyìí ò ní lápá lára àfẹ́ tó ní síyàwó rẹ̀ ìtumọ̀ pọ̀ sálámà hmm. nítorí pé tó bá ti wọlé tó sálámà tíyàwó rẹ̀ bá gbọ́ pọ̀ sálámà ọkàn rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ balẹ̀ hmm. inú rẹ̀ ó sì dùn nítorí pé obìnrin kórìíra ní ọmọ kò láyé òkè hmm. bí ọkùnrin tó ṣe pé kò gbọ́n lọ títí lọ pé gbogbo gba à ń padà kọ́ ọ́lẹ̀ náà ni ah, ah. ń kọ̀ torí bọ́sẹ̀ ṣe òun padà à obìnrin ọmọ abẹ́rù torí pé kò ní ní fọkànbalẹ̀ hmm. ok tó bá kọ́ ní ìsìnbó ni kó tún ti bẹ̀rẹ̀ hmm. <laughs> àwọn ọgbà tí wọ́n dé gbogbo gbà asalaamu alaykum asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah wa barakatu tó ìwọ ìyàwó náà tán sálámà sí wọn á sọ̀rọ̀ ààrẹ di gàgàrà tí wàá di pé ò ní dáhùn hmm. ah, wọ́n ló lé sálámà o bọ́ di sálámà ma àbí salama ma pariwo sọmọ pé nǹkan tí wọ́n wá ló fẹnu ara rẹ pè gbàtí hmm. salama tí ó dáadáa wọn náà máa dáhùn dáadáa hmm. tí ọkọ bá ní asalaamu aleykum wọn ni wa aleykum asalaam wa rahmatulahi wa barakatu ṣùgbọ́n hmm. sì jókòó kábi tó wà pẹ́ ń bọ̀ ọkọ rẹ salama ń wọlé lọ́pàdé rẹ̀ lọ́pàdé rẹ̀ máa sọ ìfẹ́ àti àjọṣepọ̀ rẹ pẹ̀lú ọkọ máa sọ́dọ̀ tún ní gbogbo ìgbà àǹkẹ́ sojoojúmọ́ gan ní gbogbo ìgbà so eléyìí kò ní jẹ́ kó o sú ọkọ rẹ ní rírí kò sì ní jẹ́ kó o sú ní ṣíṣẹ́kù nílé òun so ìwọ náà ló máa gbìyànjú ọwọ́ ara ẹni là á fi tún ara ẹni ṣe bọ́kọ rẹ bá ti ń sálámà ìwọ náà máa dáhùn dáadáa à ẹ sálámà lónìí ni ẹ sálámà lónìí ni à sálámà ọ̀dà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo sì sálámà ẹ gbọ́ ni a gbọ́ ọ̀dà ẹ má bínú ẹ tún tán sí. Hmm. so ẹ̀yin náà sì dáhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí kò lè bá a fi lọ́kàn balẹ̀ kó má fi hàn pé gáràjì lọ wà o. sẹ́yìn hmm. tó bá sọ à ń gáràjì kò gbọ́dọ̀ náṣẹ́ o torí pé ọkọ̀ lè sí at any time <laughs> so nítorí di eléyìí báyìí ó di kọ́kàn rẹ̀ ó balẹ̀ pé bàbá yẹn hmm. kò sí ọ́ fi lọ́kọ ohun tí wọ́n sì sí ọ fún o ò fẹ́ èèyàn kéèyàn so òun fi ń òun fi ń dá obìnrin lójú nù pé kọ́kàn rẹ̀ ó balẹ̀ kó má jẹ́ ẹni tí ó mi kàn tí ó fòyà ọ̀rọ̀ àwọn ọ̀hán lè máa ṣe gbogbo dáadáa tá àwí yìí náà kó á jẹ́ kó ọlọ́mọ fìyà jẹ́ ìwọ ló ní fún lóúnjẹ ṣe ìwọ ló wípé aṣọ tó gbé wá láti lè bàbá rẹ̀ láti bí ogún ọdún iná ni ó tún máa wọ̀ ṣé kò ní dé kísà bí ó dé kísà ṣé kò ní sá so ìwọ náà kọ́ lọ́wọ́ ajá sí wípé tí ìyàwó rẹ̀ tó bá nítọ̀ ẹ dákun ibi ibùsùn tá à ń fi ń sùn yí báyìí gbogbo kàtífà ló ti dìdàkudà ẹ bá wa pààrọ̀ rẹ̀ pé bí ọba wọ ẹ máa sùn lẹ́lẹ̀ ṣé irú ọkọ gidi nù ẹ rí pé Islam gbà èèyàn lè máa hu gbogbo orú wà báyìí kó wá jẹ́ pò náà ni ìyá ò máa jẹ obìnrin lọ́dọ̀ rẹ̀ tó bá ti mẹ́nìkan wá tá ń tẹ̀sùn rẹ̀ pé ń ṣe báyìí ń ṣe báyìí ń ṣe báyìí ẹ sì mọ̀ pé kò máa ń tí jẹ́ Islam gbogbo dáadáa tí Islam mú wa kò ní máa ṣe kánú rẹ̀ kọ́ wa máa hùwà burúkú yìí so nítorí ẹ ló ṣe jẹ́ pé kò ní yani lẹ́nu nígbà tó bá ń ka ẹ̀sùn sẹ́ni tí kò ka ẹ̀sùn kún tó bá ń ka ẹ̀sùn sí lọ́rùn kò ní yàyàn lẹ́nu hmm. kọ́lẹ̀ yóò sọ pé ṣé kò tún báyìí hmm. ṣé kò tún ó ní ni a ah, ẹ̀ ń bá wa gbélé ni torí pé ó ti hàn nígbà tí ẹ̀ bá ti fojú ọ̀nà lẹ̀ kó fìgbẹ́ sọ̀nà lọ́sẹ̀kù hmm. torí de eléyìí gbogbo ẹni tó bá fẹ́ yàwó àwọn nǹkan wọ̀nyí a máa mójútó gbọ́dọ̀ síyàwó rẹ̀ ìwà rẹ ọ̀rọ̀ ẹnu rẹ gbọ́dọ̀ da sí ìyàwó ẹ tí ọkọ bá wá ń gbìyànjú láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí náà wọn náà má wàá fi hàn pé ọ̀lẹ́kọ̀ọ́ má fi hàn pé ò lè lójú o nítorí pé atání sùúrù lóbìnrin mi o nígbà tó kọ bá ń ṣe gbogbo dáadáa yìí tí bá ń hùwà dáadáa sí ti ń tù nínú tí ń rọ̀ tí ń bá gbé pẹ̀lú dáadáa ìgbà náà mọ̀ á gbé mọ́kè yóò máa wúra rẹ̀ pé kò sírò òun kò bá má jẹ́ bẹ́ẹ̀ a máa ṣe gbogbo pẹ́pẹ́ fúrú yìí fóun hmm. à ń torí de ilé òun wọn kọjá bẹ́ẹ̀ àwọn padà fi yọ pé ọyà pọ̀ ń tọ́jú lọ hmm. torí de ilé ọ̀dọ̀ wọ̀ wá. جزاكم الله خير يا شيخ جزاكم الله كل خير في الدنيا lè ọ́sọ̀rọ̀ fíkíò lè ọ́sọ̀rọ̀ náà ni fún gbọ́ níbi tí àwọn olùmọ́wá tí wọ́n ti ń bá sàlàyé nípa ọ̀nà àgbà gbé pọ̀ láàrin lọ́kọláya ọ̀nà àgbà torí ẹni ọ̀nà àgbà ṣe ààtò mọ̀lẹ́bí tí mọ̀lẹ́bí òfin máa dàgbàsókè lórí dáadáa tí ilé àti ọ̀rẹ̀dẹ̀ oníkálukú tí òfin ní dáàbò bíbàjẹ́ àbí aláàkọ́wà san ní ẹ̀sùn lóore láyé àti ní àlùkìyà wọn àti ìdí àlá kọ́dà kan kọ́ jẹ́ kọ́ jẹ́ pé wọ́n ṣe ń kí Allah subhanahu wa ta'ala kó túbọ̀ máa ṣe àtúnṣe nìkan kan wá níbi tí a bá kò sí láì dá ní báyìí a ó ṣe ojú òkú sílẹ̀ tẹ́yìn ìyẹn wa tẹ́sì máa pè wọlé béèrè ìbéèrè kan sí kejì ní agbárin èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé mọ̀lẹ́bí àbí láàrin lọ́kọ̀láyà bí ìgbìnlá ẹ máa kò wọlé sórí 08085677726 080 eight five six seven seven seven two six lẹ́ẹ̀kan sí káàtà ń bẹ ní nàìjíríà zero eight zero eight five six seven seven seven two six fáwọn tó ń bẹ nílẹ̀ òkèrè nọ́mbà àti ẹ̀lẹ́ máa fi pè wọlé òun náà ni plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six pẹ̀lú orúkọ yín o. kí lẹ forúkọ yín ẹ bá agbóhùn sókè ẹ̀dá kan ẹ bá agbóhùn sókè dáadáa. zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Náà, ìbéèrè yìí. Ọ̀dọ̀, ó ti lè. Alhamdulillah. àkókò kí ọkọ kó pé ìyàwó pẹ̀lú orúkọ rẹ̀ náà ní nǹkan tá à ń sọ orúkọ rẹ̀ tí bàbá rẹ̀ sì sọ òun náà ní kó máa fi pè é nítorí pé kó pè ìyàwó pẹ̀lú orúkọ rẹ̀ ó pè fúnfẹ̀ ó sì tún pè fún kíyàwó gan kọ́fà mọ́kọ rẹ̀ kínú rẹ̀ ó dùn kọ́kàn rẹ̀ ó balẹ̀ èdè Yorùbá ní kó lákọ́ máa lórí. Mm tí o bá bá sọ pé ńlá kọ mọ́ lórí ìyẹn ni pé ẹni tó jù lọ tí ò yẹ kó pè lórúkọ ṣé ìyàwó wa ju ọkọ lọ ni tó fi jẹ́ pé tọkọ bá pè lórúkọ ńlá kọ mọ́ lórí kódà tí ìyàwó bá fi ọjọ́ orí ju ọkọ lọ ẹni tí ìyàwó gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu iná lọ́kọ jẹ́ àyàfi tóbìnrin ọba fàlùjẹ́ náà torí délé náà láti sọ wípé. àṣìdánilẹ́kọ̀ọ́ kan pé nípa ọ̀rọ̀ ìdílé hmm. nínú nǹkan tó kó sínú ni pé tó bá fẹ́ni tó jù ọ́ lọ gbọ́dọ̀ pé lẹ́yìn hmm. ọ̀ gbọ́dọ̀ pé lẹ́yìn tẹ́ ẹ bá gbọ́ gbọ́ lónìí hmm. nítorí pé tó máa ń rẹ ní ẹ̀yìn kò ní jẹ́ kó máa rẹ tó bá kan ara ewu tó torí délẹ̀ yìí wọ́n náà nìyàwó ọmọ jẹ́ ṣùgbọ́n yóò máa pè pẹ̀lú pòǹpalẹ̀ orúkọ rẹ̀ yìí dáa so lẹ́yìn àgbà náà tí ó bá jẹ́ pé ọkọ tó fẹ́yàwó ni máa ń ṣe ìyàwó níṣẹ́ ẹrú ẹ pàkíyèsí rẹ̀ nù nítorí pé ìwà yẹn ọ̀pọ̀lọpọ̀ ń dájogún bá nílé wọn ni nǹkan tá ti jogún bá nínú ìdílé wọn pé gbogbo ìyàwó tó bá fẹ́ ìdílé wọn ìmú ẹrú ni a máa mú wọn. tíyàwó náà bá sì wòwò irú ẹ̀ lè wà nù ìdílé tiwọn náà nítorí pé ìṣe àtàṣà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá oníkan máa ń wò pé ìyàwó táwọn bá fẹ́ ẹrú lékún ni so ìyàwó kì í ṣẹrú ìyàwó kì í ṣẹrú ẹnì kejì tẹ́ fẹ́ jọ máa ìgbésí ayé ni torí ẹ̀ ló ti jẹ́ pé tí olúwa bá padà tó bá kádàrá pé kí ọmọ kọ́bẹ láàrin ọkọ ẹnì kan wọ́n máa fi ọmọ ní ọmọ bàbá rẹ̀ hmm. bó wọn sì wá máa pè sí ìyá náà ṣé wọ́n máa ya rẹ̀ náà ni hmm. sọ nítorí délé kíní kejì wọn ni wọ́n dìjọ da nǹkan pọ̀ tolu ẹlẹ́dàá wa tó fi mú dáadáa jáde àfẹ́ ìyàwó lẹ́rú hmm. afẹ́ ní ìyàwó ni kò sì sí nǹkan kan dẹ́rú kò sì ní sí nǹkan kan dẹ́rú <laughs> fífẹ́ tẹ́fẹ́ kò sọ dẹ́rú ẹ wá ní máa mú lò nímúlò ẹrú àwọn bàbá baálé àwọn náà tún máa ń ṣe àwọn àlàkalẹ̀ ránù tí ò lórí lọ́kàn pé ń lè tàwọn o èèyàn ọkọ ìran ìyàwó lọ́wọ́ o nílé tàwọn o àwọn kálukọ́ dasẹ́ rẹ sí ni o gbọ́n mọ kaba sì dánwó ń bí yọ tẹ́ ni o bàbá bàbá bàbá bàbá kọ́ ẹ́ kún fi ń jẹ bàbá baálé o torí pé bàbá ti ń dalérú lẹ́yìn bàbá baálé yẹ kó máa tó lẹ́yìn tẹ bá pàkíyèsí àwọn ọmọ yín kódà ó lè ibi tí àwọn ìyàwó wọn ò sí torí káwọn náà wọn bá kó sí wọn mú wípé ẹ máa ràn wọn lọ́wọ́ bí súnà anábì sallallahu alaihi wasallam ṣe fi hàn wánu àwọn ìyàwó yín ẹ má fi tí ó ju agbára wọn lọ ẹ má fi wọn lọ́rùn gbogbo ìtàn tún ṣe náà ẹ ràn wọn lọ́wọ́ nítorí ọkọ òun fìfẹ́ bò ń gbé ẹ̀ní sábà máa gbariwo lé o níjọ́ tó bá ti di pé ọkọ ń ṣe wọ́n ni kọ́ dáṣẹ́ rẹ ṣe ìyàwó ń pariwo pé iṣẹ́ ti wọ̀ ń lọ́rùn hmm. kò tiẹ̀ sí nǹkan kan tí ẹ fi bò ń dín wàhálà yìí kù hmm. tí wọ́n sì ń sọ pé kọ̀ọ̀kan mi àwọn ìyá tèmi náà ṣiṣẹ́ ṣiṣẹ́ títí tó a fi kú ni ah. tó bá jẹ́ pé bó ń ṣe ń ṣe ó rí i pé dájú pé ìyàwó padà láwọn sígbà tí ó padà dariwo sọlá àdìkú wọn parí rẹ̀ kọ parí ẹ̀yìn pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin gbà ṣe wọlé ọkọ ni wọ́n ṣẹ́kù lẹ́yìn bí ọdún méjì mẹ́ta tí ọjọ́ ò tíì lọ nítorí wọ́n ti fiṣẹ́ pa wọn lórí so wọ́n ti fi gbogbo àwọn wàhálà tí èsì tí wọ́n ti gbèrò wọn lọ́rùn ọkọ gan tó fẹ́yàwó òun ó tún máa wò àbẹ́ni tó ń fẹ́ kọ ìrìn ẹ̀ tó ẹ̀yà kọ gbogbo àwọn tó fẹ́ jìyà kọ náà tí ètò ń ṣèyà kọ tí gbogbo wọn náà máa di wàhálà tí èsì tọmọbìnrin tí wọn máa di òwò so gbogbo ẹ ọkọ tó ti yẹ kó tún gbèjà rẹ náà wọn sọ wípé tọ ẹ dín wàhálà yìí kù fọmọbìnrin yìí bẹ́ẹ̀ bá tiẹ̀ ní gbé kó pátápátá òun náà tún gbẹnu lọgbà àwọn táwọn yóò bá ti ṣe ni o òkè táwọn ìyá rẹ bá wá fi ṣẹpọ ọmọ ọlọmọ lórí tó bá kú ṣé ọ sọ fáwọn òbí tiẹ̀ náà pé àwọn ìyá mi lọ́pàá o torí tẹ́lẹ̀ ẹja bẹ̀rù ọ̀wà torí ẹ̀ wọ́n yàwó rẹ̀ ṣe dáadáa sí i torí pé obìnrin wọn àṣẹ ní sọ fún pé kún ọkọ rẹ lé ṣe dáadáa sí torí pé kí ni ọba tún ṣe kí ni ọba tún ṣe ẹ̀hán kò lókè ní lẹ́yìn sámà so ìwọ ni kò gbìyànjú kí wọn náà máa ṣe dáadáa sí ìyàwó rẹ ìwọ wo lápèjú rẹ nìsín ọ̀jáde ńlẹ̀ yàtọ̀ sí pọ̀ ń tọ́jú rẹ̀ máa tó wọn ń bọ̀ wálé wọn á rí nǹkan máa jẹ ọ̀rọ̀ àwálé lóríṣiríṣi so orí nǹkan tí wọ́n máa fín sínú ilé sínú ilé ọmọ ọrùn ọrùn tó dùn kò tún rọ̀ náà lọ́wọ́ ẹ orí ọ̀kan tí máa bá nípa àwọn kòkòrò ní yàmùyàmù ní ẹmẹ́rin ní jáde rápá láwọn nílé kò tún rà wá so òfin ilé gbogbo ilé kò sí pẹ̀fà ń jẹ yín má so èyí tí máa múlé rùn dáadáa òfin sílé àwọn tẹnu máa jẹ lóríṣiríṣi gbé korí tábìlì oníyàwó ìwà ni mo rà wá fún ẹ dákun ẹ dákun tíyàwó òun bá ń hùwà burúkú hmm. ó kéré jù lọ́sẹ̀hún lọ́sẹ̀hún tí èkulẹ̀ ẹ̀tún ní ríwà burúkú lẹ̀ èyí tó túmọ̀ sí ká wá gan alára ká bira wa léèrè báwo ni wọ́n ń ṣe síyàwó ẹ̀ báwo ló ń ṣe síyàwó ẹ̀ tí lẹ́yìn fi ń dàrú má ṣàbòsí má sì parọ́ tí wọ́n bá ma ipò ń ṣe dáadáa síyàwó rẹ̀ ṣùgbọ́n gbogbo dáadáa tó ń ṣe síyàwó rẹ̀ aburú ní fi ń pàdé ẹ̀ á pè nǹkan ń dà láàmú lọ́pọlọ ṣùgbọ́n tó bá yẹ pé dáadáa ló ń ṣe sí kò sí tàbí ṣùgbọ́n bólú a ṣe dá gbogbo ẹ̀mí ni pé ẹ ń bá ṣe dáadáa sí ni ká fi dáadáa tán. Jazakumullahu khairan wa assalamu alaykum. Allah jẹ́ ká rí ẹ̀yin ṣe fún ọpẹ́lẹ́ rí dáadáa. Náà sọ pé lápèjúwe obìnrin tí ó ti wà nílé ọkọ tó rẹ̀ pé ó ń ṣe dáadáa sọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ náà ó ń ṣe dáadáa sí Ǹjẹ́ ó tọ́ fún obìnrin náà kó jẹ́ pé bóyá ó jí lóru ni ó ṣe pé yàmù láìpẹ́ ó wá ń ṣe dùá tó wà lábẹ́ dùá sí Allah máa gbà pé kóbìnrin máa bẹ̀ Allah pé ọkọ òun máa rí ìyàwó mi fẹ̀ lẹ́yìn òun kó jẹ fóun nìkan náà ni òun wà lẹ́dẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ni ẹni tó jẹ́ pé òun náà sì nọkọ ó wá máa ń ṣe dùá pé tóun bá máa nọkọ kó jẹ fóun nìkan náà ni ǹjẹ́ irú àwọn dùá rẹ̀ ń sótọ́. alhamdulilayi àdúrà nítorí pé tí wọ́n bá ń sọ pé ọkọ rẹ ò torí dáadáa ti ń ṣiṣẹ́ ọ yìí kọ́ mọ́ fẹ́ lómi torí kó lè jẹ́ pé wọ́n nìkan lọ́ọ́ dáadáa dàgbà àpẹẹrẹ pọ̀ fẹ́ rere fọmọlàkejì ni. nínú hadith ànábì muhammad sallallahu alayhi wa sallam ni la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma ẹnìkan ni yóò ní jẹ́ni tó gbàgbọ́ nígbàgbọ́ tó pé títí tí ó fi máa fẹ́ fọ́mọlá kejì rẹ̀ irun tí ń fẹ́ fórí ara rẹ̀ nítorí kí wọ́n máa ṣe ládùá ni pé Allahumma atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ìwọ́lúwa fún wa ní dáadáa láyé ń dé tọ́ba tún fún wa lọ́rùn dáadáa ni kò fún wa làwa níbi ìyáná olúwa lọ́mọ dáadáa olúwa nìkan lọ́mọ dáadáa má làlẹ́ ẹlẹ́dàá wa lọ́wọ́ ìwọ ibi tó fojú sí ọ̀nà lè má bàbẹ̀ bẹ̀ lọ. Hmm. tó bá ń wo pé kọ́kọ́ mọ́ fẹ́ lòun iná ni àlàáfíà rẹ̀ ó ṣẹlẹ̀ nílé ayé ń bí obìnrin wà tí wọn ò kan náà lọ lọ́dọ̀ ọkọ àmọ́ tó ṣe pé ìyá ń wọn ọkà màmá wọn ní fọkànbalẹ̀ kan dábàá pé orogún ni òjé kan ní fọkànbalẹ̀ àwọn obìnrin sì wà tó jẹ́ pé èkejì ni wọ́n ọkọ wọn sì ń tẹ́nìkan kì í sì gbariwo wọn. Hmm. ìwọ gan lára sọ pé máa ṣàdúrà karambà ní ó ṣe é ṣe pé pé àwọn kẹta nìyá rẹ jẹ lọ́dọ̀ bàbá rẹ. so kí ni irọ́ téèyàn máa tan ara rẹ jẹ àpẹ ẹ wọn láwọn obìnrin ò fẹ́ràn ara wọn hmm. àwọn obìnrin ò fẹ́ràn ara wọn ìdínà tó fi jẹ́ pé wọ́n yìí fẹ́ rorogún hmm. wọn ò ara wọn torí pé tó bá yẹ bá fẹ́ràn ara yín ibi tí wọ́n ti ń ṣàdúrà àdúrà rẹ ó lè kó bá àbúrò rẹ̀ ó lè kó bàǹtì rẹ̀ nítorí pé tó ló wá bá gbà lórí gbogbo ọkùnrin bẹ́ẹ̀ wípé hmm. kíkálukú wọn mọ̀ fẹ́yàwó mi ju ọ̀kan tán ti fẹ́ lọ hmm. àbúrò rẹ̀ lè lé ńlẹ̀ hmm. àǹtí rẹ̀ lè lé ńlẹ̀ tábà sì ní jálábòsì tọ́ba tàtàrà lé ilé kọ̀ọ̀kan wò ládùúgbò tá à ń gbé kẹtara bàbá kọ̀ọ̀kan tó bímọ wò sí bàbá mi. ṣé ọmọkùnrin lọ́pọ̀ jù náà ọmọ akálukú ni àbọ̀ ọmọbìnrin ọ̀dà tí ẹ bá ń sọ pé ìwọ kan ọkọ kan tí gbogbo ọkùnrin kọ̀ọ̀kan bá dúró lórí ìyàwó kan obìnrin tó lé ńlẹ̀ ọ̀pọ̀ o níṣẹ́ Islam ṣe lẹ́tọ̀ọ́ pé wọ́n lè fẹ́ ìyàwó mẹ́rin ẹ wá dúró obìnrin tó lé láàrin àwọn mùsùlùmí a má ti sọ àárín àwọn tí èsè mùsùlùmí jẹ́ pé tí wọ́n ti bá àwọn ti pẹ́ àwọn lè fẹ́ ìyàwó kan kó ní àlè mẹ́ẹ̀ẹ́dógún lóde so àwọn mẹ́ẹ̀ẹ́dógún yẹn ń bàgbésí ayé tí wọ́n jẹ ni so kò sí ní dùn àwọn ìyàwó wọn pé òun nìkan sá ni òun jogun rẹ̀ tó kú ogún yìí náà ni o dáa mẹ́ntẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ kú so ọtẹ lọ́rùn pé kó ní òun nìkan níyàwó kọ́ lálẹ́ mẹ́ẹ̀ẹ́dógún so Islam sọ pé ọ̀gbọ́dọ̀ lálẹ́ kankan ìyàwó mẹ́rin pé pọ̀ jù mẹ́rin ọ̀dà ìwádìí fi hàn wípé àti mùsùlùmí ti ń mẹ́rin àtàwọn tí ì ṣe mùsùlùmí táwọn ìfẹ́yàwó rárá àbí ètí ń fẹ́ kọ̀ọ̀kan ó dìgbà tí gbogbo ọkùnrin tó wà láyé tó bá fẹ́yàwó mẹ́fà mẹ́fà iná lóbìnrin ò tó ní lé má. kí á ní nǹkan tí àdúrà tó ń ṣe kí ni tó máa rẹ̀ agboro ńlá àwọn ẹni tó bá kàn ló lè sọ. ìrẹ́ni ti arẹ́nìkan tó wá yọjú pò ń fẹ́ fẹ́ ọmọ yẹn tó ń sakọ ẹ̀ ń sọ pé kọ́ lọ mú gba akọ́lọ́ tí ọba ti pé àní fífa yóò sù yín rí yóò sù yẹn tètè gán mọ́ ẹ bá ti rí kéèyàn dáadáa ní ẹfọ máa ń fún ẹ fàdó àràn lọ́wọ́ nítorí pé ẹnì tó fẹ́ ṣẹ́yàwó nìsín kò pọ̀ bí ẹni tí ń wàrà nù ẹ̀sìn táwọn èèyàn bá ń gbọ́ yé ní tí wọ́n lọ síbi ìyàwó mọ́fẹ́fẹ́ ẹni tí ó bá jẹ́ kó tìǹà sẹ́sìn àyíráàánú rọrùn púpọ̀ púpọ̀ ìrígbè ọ̀pọ̀ púpọ̀ púpọ̀ láwùjọ nítorí délé ikọ̀ máa ń ṣàdúrà pé kọ́kọ́ rẹ ọmọ fẹ́ lómi o àdúrà kádùá ni kò ní ìtumọ̀ olúwa sì tẹ ó lè tètè gba àdúrà látòdì jẹ torí pé olúwa sọ pé wọ́n yára fún ẹnìkẹ́tì yìí kì í ṣe gbogbo ní ẹ̀sìn ládùúrà ló máa ń gbà torí pé omi ọ̀jà sábòrò fún yín torí ẹni ṣe máa ń ṣàmójúkúrò wípé èyí tó ṣe ládùúrà èpè ni olúwa ò ní gbà sòyó tètè sínú àyàwó fọkọ rẹ kó tètè gbọ́n nítorí tó bá pẹ́ òní gbá tí wọ́n bá pẹ́ kọkùnrin tó fẹ́ yàwó léyàwó ń gbà mí kí máa ń di wàhálà tó ọ padà pàdánù ilé ọkọ olówó bá ṣe ń rọrùn fọkọ kó tètè rẹ lómi tó tún fẹ́ tí òfin ní pàdánù tí wọn náà ní pàdánù ilé ọkọ títọ náà sì ní pàdánù ilé ọkọ. lẹ́yìn náà ìwọ ò tí ì lọ́kọ kankan àwọn à ń bẹ àwọn àpé ìgbà tó ọba lọ́kọ ẹni tí ó fẹ́ wọ nìkan ìwọ́n tó pé o lè gbélé ayé tó ní lọ́kọ rárá àwọn tí wá fèpè bẹ̀rẹ̀ Zero eight zero eight àwọn ètò ìyókù rẹ̀ ní ká ṣe báyìí náà àbọ̀ a legacy center of excellence with classic education for modern achievers from adorable nítorí àtúnṣe táǹkì ní àlùjẹ́ yóò fi fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ ojúdá pọ́nbélé alimadina school pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lágbáwá ẹ̀sìn islam sì dẹ́mọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyí gbórí àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì bẹ̀rẹ̀ mọ́rẹ́mọ́ alimadina schools a ray of life, easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices safe and positive to climate come and discover the joy of learning in the sanctuary of alimadina center pápá bẹ́ẹ̀ education programs and mighty patterns Islamic excellence with memorization of the glorious Quran and Hadith. This is no, Al-Madina School at Nípa àwọn akẹ́dọ̀ Islam, àwọn nǹkan tí máa ń ba Islam jẹ́. Uh, ẹ jẹ́ kí máa sọ fún ayé pé di Ibn Láì ìdánilẹ́kọ̀ọ́ lálùbáríkà ní hódà wà búṣọ tó wọ́n wáyé ní gbogbo sátọ̀dẹ̀ ọ̀kọ́ tó wá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan bí ìsìn láì tẹ́lá tó jẹ́ ti ìlú Ògbómọ̀ṣọ́ ká tìlú Ògbómọ̀ṣọ́ ní ọ̀túnla sátọ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí kò ní wáyé o ọ̀túnla sátọ̀dẹ̀ kò ní wáyé bí ìsìn là látàrí àwọn ìdí pàtàkì kan tí náà ni kò sì fi wáyé ní ti dáadáa náà ni ní ti rere náà ni tó bá di ọjọ́ mẹ́rin ọjọ́ sunday tó wá ti ẹ̀tún wá di oṣù tó ń bọ̀ sátọ̀dé ló wá bẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ bíi nílá ìgbàlá húdáwọn àwùjọ ìyàtọ̀ máa ń wáyé ní olóṣooṣù yẹn yọ bẹ̀rẹ̀ sí máa wáyé padà bí nílá ìgbàlá tó wá di ní ọjọ́ mẹ́rin èmi tí ó máa jẹ́ ọjọ́ sunday òní ni ọjọ́ kejì ọ̀la júmọ́ àní ọjọ́ kẹta sátọ̀dé lọ́jọ́ kẹrin sunday ni ó sì máa di ọjọ́ karùn-ún tó bá di ọjọ́ karùn-ún oṣù kẹrin twenty twenty six bàtàkàbíyà ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì yóò máa wáyé ní asan ọ̀tà ìrìnà láì jàálá pẹ̀lú àkòrí nàwásílẹ̀ islam àwọn tó máa ń ba islam ní ìjẹmáni lọ́wọ́ àwọn olùmọ́nímẹ̀sì islam fòbílà ti sheikh adùtúrò sọ̀rọ̀fùntẹ́ gbadébọ̀ ọ̀rọ̀ di hajjúgbò ọmọdúnlọ́wọ́rọ̀ à àwọn náà ni ó sì máa dá lẹ́kọ̀ọ́ bí ìrìnà láì jàálá ní asan ọ̀tà ní ọjọ́ mẹ́rin ìdí ti ṣe ọjọ́ sunday kí àlá kó ṣe nìkọ̀ọ̀kan ọkùnrin lójú yára kó ṣe àjùbá náà lọ àtàwọn gbọ́ ní asan ọ̀tà káàmọ̀ sọ fún àwọn tí wọ́n ti gbọ́ Allah subhanahu wa ta'ala á ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa á dẹ̀ jẹ́ kọjọ́ kan nínú sábàbí dáadáa fún wa láyé àti ní alkiyama bí ìlú ìgbà ayọ́kùnrin sheikh jẹ́ kí n mọ ìyàwó yìí àtọkọ rẹ̀ wá ń kọjá lọ ní kọ̀pẹ́kọ̀ jìnnà yìí ládùúgbò kan àwọn ọkùnrin márùn kan wá ṣalábàápàdé rẹ̀ tó jẹ́ pé wọ́n ti jọ mara rí so wọ́n ṣalábàápàdé ọkọ àti ìyàwó yìí tí wọ́n jọ ń lọ wọ́n wá kí ìyàwó yẹn ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o nǹkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ń kọ́ obìnrin yẹn àdáhùn wọn ò tí wàá pẹ̀sẹ̀ dà jìnnà lọ́kọ àti ìyàwó tí àwọn ọkùnrin yìí fi wá ń fi obìnrin yẹn ṣe ìyẹ́sẹ̀ lẹ́yà ìgbà dọ̀sí àwọn tẹ́lẹ̀ rí àjẹpọ̀ àwọn tẹ́lẹ̀ rí nígbà kan rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí wá tasọ́kọ̀ létí ọkọ̀ wọn fọ́ tọ́ ìyàwó ìgbé ṣé ìwọ̀pọ̀ ni wọ́n ń bá wí ni wọ́n sọ pé àrárá òun fọ́ ọkọ̀ tún wá bẹ̀rẹ̀ pé tálẹ̀ ń bá wí ná wọ́n wá náwọ́ sí pé obìnrin ni àwọn bá wí pé ọkùnrin wá sọ pé láti ìgbà yìí ní kórìíra tó ṣe pé ó ní agbára gidi gan sí ìyàwó òun ó ti wá bẹ̀rẹ̀ sí wáyé fún òun lọ́kà kíkẹ́ dàbọ̀ kí òun ṣe torí pé yíṣàn bí kọ́ ṣe lóhùn tẹ̀lé. alhamdulillah nǹkan tí ó ṣe ni pé ó ṣe sòrò pàápàá jùlọ obìnrin yìí ti túbá ó sì ti pinnu pé òun tún ní padà sídìí ìranù mọ́ hmm. ṣùgbọ́n kò sí bá ṣe lè pa àná tá a lè parẹ́ ká tó wá pé n tó ṣẹlẹ̀ lánàá ìdínà tó fi jẹ́ pé obìnrin irú ìṣẹ̀lẹ̀ yìí kó máa jẹ́kọ̀ọ́ fáwọn onírègbè hmm. kó máa jẹ́kọ̀ọ́ fáwọn oníranù nítorí pé n tó ti ṣe sẹ́yìn kò sí àpáàdì tó fi lè bò mọ́lẹ̀ tí ò ní yọjú ta torí pé ọba ti sán kò bò àwọn ẹni tí yọjọ ṣẹlẹ̀ láàrin àwọn onígbàgbé hmm. wá wo irú àyè ibi táwọn tí wá ń dojú ọ yìí hmm. níwájú ẹni tí ó yẹ kójú tì ọ hmm. níwájú ọkọ rẹ àwọn ọ létí àná kí ọkọ rẹ kó lè bá a pé òun rí nǹkan gidi gbé ọba ni so máa gbìyànjú láti jẹ́ pé nǹkan táwọn ń sọ yẹn ó lapa burúkú lẹ́mìí rẹ̀ pàápàá jùlọ obìnrin yìí inṣàlọ náà náà jẹ́ ya àwọn ọmọ rẹ̀ bóyá tí a ti ń bímọ fún ọ májì ọjà sí pé àwọn eléyìí ó kó rẹ̀wẹ̀sì ọkàn bọ̀ nítorí àná obìnrin yẹn tó bá fẹ́ fi dá òní rẹ̀ rú kò sí tàbí ṣùgbọ́n pé kò tún ní padà sọ́dọ̀ àwọn onírègbè nǹkan àwọn náà fẹ́ hmm. so ìwọ sì ti fẹ́ ṣe sùúrù. fọwọ́ wọ́nú kó sì máa jẹ́ ẹ̀kọ́ fóbìnrin náà tó náà fi máa kábàámọ̀ láéláé ìbáṣepọ̀ mà ní òun ìbá ti dárò wáyé wò kó náà sì máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ tí wọn ò tí ì jáwọ́ ń di ìranù àti ìrégbè àtàgbèrè wípé àtúbọ̀tán rẹ̀ dáa onírẹ̀gẹ́ dáa ká tó pọ̀là torí bẹ́ẹ̀ lẹ́yìn báyìí kọkùnrin yẹn kó dákun kó ṣe sùúrù kó dákun kó ṣe sùúrù àmọ́ látòrí ètò ti ṣẹlẹ̀ yìí yóò dà kó mọ́ báyàwó rẹ̀ márédè jáde mọ́ nítorí pé tó bá bá jáde kò tún mẹ́ tó ń tún gbọ́ lọ́la ọ̀nà tó ń tún gbọ́ lọ́la nítorí ibi tóun náà tọwọ́ já ìyàwó dé tẹ́lẹ̀ àmọ́ tó mímú jáde ní òjì kọ́ máa ta sí létí kékeré ẹ̀yìn tó ti ọ̀ká tó ti gbọ́ ọ̀mọ́ tún gbìyànjú láti gbọ́ kejì mà lẹ́yìn ìjẹ́bù ti ṣe jẹun. 08056777726, 08056777726, plus 23408329393. Ẹni tó wà nílẹ̀ òkèrè tó jẹ́ pé wọ́n ju owó ránṣẹ́ sí ilé fún ẹni tó jẹ́ bí èèyàn sí láti máa bọ́ wọn fi gbé nǹkan tó ní ìtumọ̀ ṣe. Àmọ́ sí àlẹ́nu nínú kí wọ́n sọ pé kéèyàn báyàn fi owó ṣe nǹkan bíi kí nǹkan márùn-ún tó jẹ́ nǹkan tó níláárí kí èèyàn máa fi owó ṣe nǹkan bí ẹyọ kan àtààbọ̀ so tó wá jẹ́ pé téèyàn bá ṣọ́ bẹ̀rẹ̀ rà ń bọ́lẹ̀ lè dégbó ọ̀rọ̀ ẹ̀sán ọ̀rọ̀ ẹ̀sán ìgbàsẹ́ni padà wá wálé wọ́n rí pé orí òfurufú iná ni wọ́n ń gbé òun kà láti ìgbà yìí eléyìí wọ́n wá bí ìkórìíra ńlá sí ọkùnrin tó wà nílẹ̀ òkè ìtọ́wálẹ̀ sí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ débi wípé lọ́pọ̀lọpọ̀ gbà kìí ti ẹ̀ bìkítà láti sọ fún òun òtí ẹ̀ kí nítọ̀n bá ti gan kò ní dá lóhùn gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ètò yìí ti pé ibi tí ìdílé mọ̀lẹ́bí bá ti láàyè láti ṣe àtúnṣe rẹ̀ wọ́n sì ní gẹ́gẹ́ bí tí ìsìláàmù mi kọ́ lè yí pé tọ̀ láti mú ma ní ìkórìíra ọmọ ẹnì kejì lọ́kàn pé ọ̀nà wo làwọn lè gbé gbà torí pé tó sì dò nídọ̀la ó sì bá wọn lọ́kàn jẹ náà. alhamdulilá islam ọgbà kan ní ìkórìíra ọmọlàkejì lọ́kàn gẹ́gẹ́ bí òṣègbà káwa náà jólè nítorí pé ẹ má <laughs> rólé apákàndá apákànsí lẹ́yìn ìdájọ́ àwọn alábòsí nù hmm. <laughs> torí pé islam ọ̀gbà pé wọn náà jólè torí wọn kó ránṣẹ́ sí ọ hmm. wọn nílé táwọn ń kọ́ lọ ẹsẹ̀ dẹ́kin rẹ̀ yàtọ̀ sí lẹ́yìn ilẹ̀ táwọn tó fẹ́ rà bí éka ọgọ́rùn-ún ẹ lọ sanwó ẹ̀ hmm. yàtọ̀ sí lẹ́yìn àǹtí àwọn tó wà ń bí báyìí ti ń pariwo pé à ń jẹun ẹ̀bùn fún lówó báyìí yàtọ̀ sí lẹ́yìn ìwọ náà múye báyìí yàtọ̀ sí lẹ́yìn gbogbo ẹ̀wọ́ wa mú àwa ní islam ní kí mọ̀lẹ́bí ọmọ dáàbò àwa ní kó hùwà tí mọ̀lẹ́bí ó fi fọ́ ó lè irú rẹ̀ wọ́pọ̀ níbi tí wọ́n bá ti ní bẹ̀rù Allah káti ẹ̀tún dúpẹ́ fún Allah pé kò tún máa ṣàgùn òfò sí bẹ́ẹ̀ ni àwọn olórí búkà wà bẹ́ẹ̀ yẹn yóò jẹ gbogbo owó yóò tún máa ṣàgùn sí pé kó kú yóò ti gbàgbé pé gbẹ̀ndàlùkìyà máa bẹ̀ à ń torí délẹ̀ tí ẹ̀gbọ́n yìí bá ń gbọ́rọ̀ yìí a ń rọ̀ lónìí kó dá gbogbo owó ń padà hmm. kò lè jẹ́ gbé bó ti na kò ní wówó ni kó wá owó tí ó fi san hmm. owó là á fi di owó hmm. gbogbo owó tó jẹun àwọn okó dùn òru làgbẹ̀dẹ̀ ń pọkọ́tà àwọn a máa sọ pé ẹ bá burú tiẹ̀ ẹ bá jábúrò rẹ ọmọ rẹ ni kí ni bàbá yín ó ṣe kí ni ìyá tó bí yín ó ṣe torí délé ọ̀sán gbogbo olówó padà o wọn náà fi rora rẹ o sáà lè ṣe irú ẹ̀ fún ọ irú wọn lẹ́gbọ̀ọ́ títí sí àwọn ìpè kanṣukanṣu ntí wọ́n jẹ́ gbà ló ń fi ń lọ́mọ làkejì rẹ̀ àwọn àmọ́ pé rántí alájọbí wọ́n rántí ẹ̀ tó ń fi ń jalè ọjọ́ bó ti ṣe jẹ́ sọ̀rọ̀ nǹkan tí wọ́n kàn máa ṣe ni pé bíi ti ká kíra ẹni kọ́ ọ asalaamu alaykum alaykum salaam mọ́jọ owó tún dọ́ ọ̀pọ̀ pẹ̀lú ẹ̀ mọ́ ó sì mọ̀ pé gbogbo èyí tó ti jẹ tí ọba san láyé ọ̀sán lálùkìyàmà sẹ́rí tó bá mọ̀ báwọn yóò jọ máa sáré hmm. ọgọ́rùn-ún mílíọ̀n ó lè san márùn-ún ẹ̀ hmm. táwọn náà bá rí bó ṣe tiraka tó ṣe wàhálà tó ṣe kíní àwọn lè pa ayé àfẹ yòókù fún àmọ́ kọ́kọ́ má san kankan yóò tún hurú ẹ̀ hmm. tẹ́lẹ̀ jẹ́ bó ṣe jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń jalè lẹ́ngbọ̀n o ẹlẹ́gbọ̀n ló kéré ẹlábúrò ló kéré ẹlòmíì rẹ̀ ló ló kéré ẹlòmíì ọmọ ìyá rẹ níbẹ̀ lókè ọya hmm. ẹlòmíì ọmọ ìyá rẹ níbẹ̀ lẹ́kọ̀ọ́ hmm. tí ń ṣe wàhálà tí ń forí sí tí ń fọrùn sí ẹ dákun ẹni tá a bá ní náà ni èèyàn wa káàbá wa ní fọkànbalẹ̀ sí bọ̀dá wa hmm. a ní fọkànbalẹ̀ sábúrò wa a ní fọkànbalẹ̀ sáwọn òbí wa tá látùgbàgbọ́ alálìkùá ẹni tó kó five million ránṣẹ́ pé ẹgbọ́n fi ṣiṣẹ́ ó gun ẹ̀yìn náà ní five hundred thousand ẹ dákun kí lẹ kí lẹ tún fẹ́ kó ṣe kí lẹ tún fẹ́ kó ṣe so ẹ̀yìn náà lẹ máa lé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jìnnà sílùú ẹni pé ọmọ ọjọ́ ọmọ Ògbómọ̀ Sunday Ìlọrin náà mọ̀ lọ́kọ́lé sí èèyàn ọjọ́ ọmọ Ìbàdàn Ògbómọ̀ṣọ́ náà wà kọ́lé sí kí ló dé àwọn èèyàn ń burú tó náà bá sì yàn nàná bí wọ́n ṣe burú ẹ̀ náà gbá ọtọ́ ah, bẹ́ẹ̀ ọ̀tùkọ̀ mm-hmm. yẹ kọ́ kọ́lé sàárín àwọn eléyìí. so ìlọ́fà ló fi jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sá mọ́ wa láàdán ànífura ànífura mm-hmm. ìwà burúkú ìwà burúkú náà lẹ́sẹ̀ rí pé láàrin ìgboro àwọn ilé àlàpà lọ́pọ̀ mm-hmm. nítorí pé ẹlòmíín náà gbìyànjú kó ń fẹ́ tún ṣe wọ́n lè fi kú ránṣẹ́ sí pé àwọn pa ogun òfò yìí náà ní àtàdánù ẹlòmíín ṣé eléyìí tí ẹ ṣe nǹkan kan ẹyọ kan nu márùn abẹ ẹkọ ni ẹlòmíràn ah, ní ṣe nǹkan kan wà láàyè níjọ tó déyìn togun-togun ní ọ̀nà pàdé rẹ̀ ah, ah. gbígbóná lọ́sẹ̀ ni àbí tútù láwọn oògùn àdánù o hmm. ti jàyàn lólè o fẹ́ pa so àwa nílùú ọ̀lọ́wájú yóò lọ́wájú hmm. pẹ̀lú àwọn àwàrà dáradá burúkú wọ́n mọ̀ hùwà bí aróko jẹ́ ní tó gbọ́n ṣé ẹni tó ràn wọ́ lọ́wọ́ tó ní kó tún bọ̀ ń ṣe nǹkan ṣé o ìkàlẹ̀ lẹ́yìn hmm. lẹ́yìn ìjábọ̀ ṣẹjẹ́